وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn bíta ṣẹlẹ̀ yìí dé ní ìdánilẹ́kọ̀ọ́ tó síwájú nípa díẹ̀ nínú ìlànà anábẹ́ Muhammad sallallahu alaihi wa sallam ó ti máa ń kí alukur'an ó ti máa ń tẹ́tí bọ́ alukur'an irú ó ti ṣe máa ń nígbà tí bá gbọ́ kíkẹ́ àwòrán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn eléyìí wọ́n tó lérò wa láti mú ní kálukú wa gbìyànjú láti wá ìmọ̀ nípa ọ̀nà tá a máa gbà ké àlùkùránì nítorí pé ọ̀lẹ́bí òbí ti sọ̀rọ̀ sí yẹ̀fọ́mù nílà káyìn láti rí i pé pé nǹkan ti gbọ́dọ̀ rí bó ti yẹ kó láyé tó sì gbìyànjú láti ṣàtúnṣe ibi tó bá kù sí. ètò akéré jù tàlẹ́ àjí wọn náà ní ká wá ìmọ̀ nípa tajwid ká wá ìmọ̀ nípa tajwid ìmọ̀ nípa tajwid wípé bóyá ahkam an-nun as àbí ahkam al-mim àbí àwọn. الميم المشددة والنون المشددة الجعالة الشمسية القمرية بيبيلو من أتام مدود yìí ṣe pé ká mọ àwọn òfin yẹn bí wọ́n ti ti ṣàlàyé wọn sínú tíra lọ́jà bí ká lè apply tó ká apply rẹ̀ nígbà tá a máa ń kí Al-Qur'an ní tó pàtàkì tó wọlé ẹsẹ̀ ẹni tó bá gbìyànjú ọ̀nà ọ̀ràn lọ́wọ́ ìjọba wájà tó bá gbìyànjú ọwọ́ rẹ̀ ọgbà tó wà ọlọ́run kò sí ọlọ́run gbogbo wa. lẹ́yìn rẹ̀ ẹṣẹ́ ìpinnu ọ̀pẹ́ yìí rahmanullah ọbẹ̀rẹ̀ sí sàlàyé àwọn kan mi ìtọ́ ẹbí tá a bá fẹ́ sàlàyé rẹ̀ á yan ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ó ní ṣe pẹ̀lú specialization torí délé àníbásíkò jẹ́mbẹ̀ púpọ̀ àti wọn bọ́ sórí fọ́sùlù mi fọ́sùlù yẹn fi hadihi sallallahu alaihi wa sallam fi 'iyadatil marḍā ìlànà anábì sallallahu alaihi wa sallam nípa bíbẹ̀ àwọn àmọ́ ẹrù tí wọ́n nú àwọn àdéhùn tó fẹsẹ̀ rìn lẹ̀ ibi nínú ìwà mùsùlùmí lórí mùsùlùmí òun náà ní ká bẹ̀wò nígbà tí máa ń ṣe ààrẹ. fàyídà márìkọ́ fàrúdùrù nínú àdéhùn tọmọ ayá rẹ mùsùlùmí bá ti ń sáré bẹ̀wò tọmọ ayá rẹ mùsùlùmí bá ń sáré bẹ̀wò. ó wà nínú àdéhùn kòlùsí bí ọlọ́run ọba. kí ọmọ sọ fẹ́ rú níjọ́ pé ní àlùkìyàmà kí ọmọ sàárẹ̀ oṣù bẹ̀mí wò ẹrú ọmọ wa sọ fọlọ́ pé ìwọ ọlọ́run sàárẹ̀ sàárẹ̀ bá wò ọmọ wa sọ pé ẹrú mi lágbájá sàárẹ̀ ọ̀bẹ wò tó bá sì kọ ọ̀bẹ wò ni ọba bá mi lọ́dọ̀ ẹrú mi lágbájá sàárẹ̀ wò tó bá ti kọ wò ni ọba bá mi lọ́dọ̀ rẹ̀ lélẹ́yìn túmọ̀ sí wípé ọ̀nbẹ nínú nǹkan tó yẹ káwọn mùsùlùmí tí ó sì yẹ ká fi ọwọ́ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ká fi mú tá a bá rí ipá rẹ̀ máa ń ṣe ọ̀kan nínú wa ká ti kí ni kábẹ̀ wò nínú wọ rẹ̀ lórí wa nù kí ni wọ́n ń pè ní wọ̀ níta ń pè ní wọ̀ ni alùwájù alùhọ́pù lùwájù lèlù mùsùlùmí àlè mùsùlùmí nínú rẹ̀ ní kété mùsùlùmí bá sáré kábẹ̀ wò. anabi sallallahu alaihi wa sallam kana mẹmẹrin bọmi ọsàbẹ ẹni tó bá sáré nínú àwọn sàbẹ rẹ anabi máa bẹ̀ wò ẹnikẹ́ni tó bá sáré nínú àwọn sàbẹ anabi máa bẹ̀ wò eléyìí túmọ̀ sí pé kìsì sàbẹ tọ́tọ́ ga tó tóbi tó nípò nìkan yàtọ̀ sí ètò kéré sọdẹ pé kí máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ pé ń bẹ́ẹ̀ bí ó sì wá táwọn ọ̀gá ọ̀wà rárá gbogbo wọn pátá lọ́dọ̀ anabi sallallahu alaihi wa sallam wọn tó bá ti sáré nínú wọn kọ́ kó máa ń bẹ̀ wò láìsìn ayé àǹfààní làwọn èèyàn wà ẹni tó bá mọ̀ pé ó máa ń wúlò fún ọ onítọ̀ bá rí ló béèrè ẹni tí ó bá ti wúlò fún ọ ọwọ́ akọ̀ wá gbọ́dọ̀ kan ẹni tí kò wúlò fún ọ lọ́wọ́ lọ́gbẹ́ lágbájá máa ń sáré ọ̀rọ̀ ọ̀fun lálàáfíà pa ìyẹn nípa ẹni eré gánu kò burú ọlọ́ọ̀fun lálàáfíà lágbájá ń sáré ẹ sọ fún mi ti pẹ́ mo lọ́wà ilé lọ́wà kíákíá ẹ̀sùn lẹ̀ nígbà tí lẹ́yìn tó ṣe kí ni tó wúlò fún un ẹni tí òwúlò fún kọ́ ẹ mmáta fálíọ̀mù yóò bá kó sẹ́wọ́n pé báyìí ti dàrú nù sànù wa ẹni tí wọ́n lọ bẹ ni tí máa ń sàárẹ̀ wò nínú àwọn sàábì O ó túmọ̀ sí pé ó mọ̀ ń wádìí pé lágbájá ń kọ́ tàmẹ̀dó ń kọ́ àwọn èèyàn orí bẹ́ẹ̀ lónìí àwọn èèyàn orí bẹ́ẹ̀ lónìí ẹni tí tí o bá ti sáǹfààní yẹn wọn bá lọ kú okú náà nù torí ẹ ọjọ bá wà á yẹ dẹkùn lẹ́yìn amẹ́ńkà náà ẹ̀kúndé mu hùmí náà lè kíkà kọ́dà anábì sallallahu alaihi wasallam ọbẹ̀ arákùnrin kan ọmọdé kékeré kan tó ti tó ti dàgbà díẹ̀ ọbẹ̀ wò tí máa sọ ọmọ ọ̀dọ̀ bá anábì sallallahu alaihi wasallam ó ti dọ́ka nínú àwọn yahood nínú àwọn alùkìtàb nínú kí wọ́n sọ pé alùkìtàb nínú kọjá kí ni àbí nasrani yahudi ẹyọkan nasurani ẹyọkan yahudi kan tàbí nasurani kan àwọn ti sọ pé nasara àwọn yahud àwọn yahudi nù tẹ ẹ bá ti fi yá òsì parí ó ti di kíni ẹyọkan yahudi yọn àwọn nasurani yọn ọwọ́ nínú hadith èyí tí imaamu bukhari rahimahullah tó gbé jáde nínú tírà rẹ̀ láti ọ̀dọ̀ sàbí anas bin malik radiyallahu anhu ó ní ọ̀dọ́ ǹdè kan wà tó jẹ́ yahudi tí máa sọmọ ọ̀dọ̀ fanabi sallallahu alayhi wa sallam ló bá sàárẹ̀ fàtàhù nabiyyu sallallahu alayhi wa sallam ya'udu anabi wa balẹ̀ ni tọ́wọ́ abẹ́wò faqa'ada 'inda ra'sihi anabi jókòó níbi déédéé ọ̀gángan orí ọmọ yẹn faqala lahu aslim anabi ni gba islam fanadara ila abihi wa huwa inda ọmọ yìí wá wojú bàbá rẹ̀ bàbá náà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbà yẹn wojú bàbá rẹ̀ ẹ ẹ kílẹ̀rì kílẹ̀rì tó ń tí wọ́n wí tẹ́sítì máa gbé kullu mawludin yuladu ala al gbogbo ọmọ pátá wọn bí wọn lórí àdámà kí wọn jẹ mùsùlùmí fa abawahu yuhawwidanihi aw yunassiranihi aw yumajjisanihi wọ́n bí gbogbo ọmọ lórí àdámà pé ọjẹ mùsùlùmí ni gbogbo ọmọ tán bí ṣùgbọ́n bàbá àti ìyá ni ó sọdọ lẹ́sìn yahood àbíkọ́ sọdọ lẹ́sìn nasara àbíkọ́ sọdọ lẹ́sìn màjúsí àwọn tí ń bọ náà anabi tó wá sàpèjúwe pé gẹ́gẹ́ bí ewúrẹ́ títí máa bí máa rẹ̀ lẹ́ni tí gbogbo ẹsẹ̀ rẹ̀ gbádùn ṣùgbọ́n tó ṣe ń pé ìyá náà ni ó mú kẹ́sì ọmọ ọ̀rọ̀ ìyá ewúrẹ́ ni mú kẹ́sì ọmọ rẹ̀ ọ̀rọ̀ nítorí pé ìyá ewúrẹ́ lè gorí òkè ó lè gorí àpáta tó sì máa bóun ó ti ṣe máa sọ ilẹ̀ tẹ̀ tí ó fi sọ̀kalẹ̀ lálàáfíà ẹ ti ti máa ń pé ibi tí ìgbín bá fà lọ nìkan ara tẹ̀lé lọ bí ewúrẹ́ tó máa ti ń gòkè ọmọ rẹ̀ náà àti kékeré ni wọ́n ti kọ́ káràmbà ni òun náà gòkè pẹ̀lú ìyá rẹ̀ ni bí ìyá ti ṣe máa lẹ̀ sọ́ọ̀tẹ̀ ọmọ ọ̀ lẹ̀ sọ́ọ̀tẹ̀ bẹ́ẹ̀ ìní máa fà tí ó fi jẹ́ pé ńgbà tó ọmọ bá ní kó náà tẹ̀bí àti ń tẹ̀ ó ń lè yọ bọ́bá yọ lẹ́sẹ̀ ọba dá anabi sallallahu alaihi wasallam ni gẹ́gẹ́ bí wúrẹ́ tí ṣe máa bímọ àtàgùtà tí ó bímọ rẹ̀ lálàáfíà tẹ́sẹ̀ rẹ̀ ó dúró déédéé ṣùgbọ́n ta ni ó mú kẹ́sì ọ̀rọ̀ ìyá náà ni bẹ́ẹ̀ náà ni bàbá àti ìyá ṣe máa sọ ọmọdé kẹfẹ́ yìí gbogbo ní àìmáa ń ṣe ẹ̀dá nífẹ̀ kọ́ ọmọ ọmọ ṣe àbí ẹ̀kọ́ ni gbogbo ní àìmáa ń ṣe ẹ̀nífẹ̀ kọ́ ọmọ ọmọ ṣe torí ẹ̀ ní Yorùbá ti pòwe wọ́n ní láti kékeré ni mùsùlùmí ti kọ́ ọmọ rẹ̀ lásọ̀ kí ó dáa máa kí wọn àwọn ló bá ń sọ ni. bí alhamdulilayi ló ń bí wọn ní wọn fi wọn sùn bí bàbá ń wí ọmọ náà wí òkè kékeré mùsùlùmí tó kọ́ náà sùn. so ẹ rí i pé bàtà ìjẹ́ mùsùlùmí ẹ̀ ní pẹ́pẹ́ ọmọ yóò dé kíni ọ̀yà kẹfẹ́rí máa yín lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni àwọn bàbá màmá táwọn ya kò kọ́ọ̀rù pílánì kí làwọn náà ti fọ́ ma bàbá náà ṣe jẹ́ káfárà bàjára ni tẹ̀lé ìjọba wọn. torí ẹ̀ ọmọ wa ń wojú bàbá rẹ̀ wípé ẹ̀yin là ń bẹ lórí ọ̀nà tẹ̀ ń bẹ tẹ̀mí náà fi bára bẹ́ o. وهذا رسول الله صلى الله عليه وآله وسلم يدعوني إلى غير ما anabi sọlọ asọlọ ni wọn pè mí lọ sí di ntọ yàtọ̀ sí ntẹyìn sí báyìí báwo ni sẹ ń paasi Allah. báyìí a máa wojú bàbá rẹ̀ faqala lahu bàbá wa sọ fún ati' Abul Qasim sallallahu alayhi wa sallam gbọ́rọ̀ sí bàbá Qasimu lẹ́nu anabi Muhammad sallallahu alayhi wa sallam Allah yukhrijul hayya minal mayyit ọlọ́run a máa yọ alàyè látàrí òkú àárín kà wípé bàbá yẹn náà padà gba islam ó sì ń sọ fọmọ pé kó gbantá nàbí sọ kó gba islam subhanallah eléyìí túmọ̀ sí pé olórí ibú ń bábá olórí ibú náà lọ́mọ náà ti jẹ́ ńgbà kan ó lè jẹ́ bàbá olórí ibú ni ó ṣe sábàbí tọmọ òfin sórí ilé tiẹ̀ láéláé. bàbá yìí kọ́kọ́ dínà ọmọ láti gba islam gba islam ọmọ yìí gba islam fakharaja nabiyyu sallallahu alayhi wa sallam wa huwa yaqul anabi wa jáde kú lọ́dọ̀ wọn lẹ́ni tí ń sọ wípé alhamdulillahi alladhi anqadhahu minan nar afiẹyin fún ọlọ́run ọba ọba tó là kúrò níbi àti wọná subhanallah eléyìí ọwọ àlìjẹnà láì ṣe sọ láti kàfọlọ ìdínú ara àdínú tíṣẹ̀rí à ò fi gbà kọ́ máa ṣépè fún ẹnìkan pàtó nínú àwọn kèfèrí. ìlágbájá o ọmọ tàmẹ́dó kò ní dáa fún ọlọ́run lánà ọmọ bí ó ti parí ayé rẹ̀ ó lè kù dẹ̀dẹ̀ kó kú. inna ahadakum la ya'malu bi'amali ahli an-nar hatta ma yakunu baynahu wa baynaha illa dhira'. فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلها النبي صلى الله عليه وسلم ní ààrí nínú ẹni tí ó máa fi gbogbo ọjọ́ ayé rẹ̀ títí ọmọ náà jẹ́wọ́ ajẹ́ pé tó kù láàrin rẹ̀ láti wọ náà kò ní ju gbọ̀n ọkàn lọ́mọ ó kù fẹ́ẹ́ rẹ̀ wọ náà ikú ti dé di pé yọba gba Islam jọba ti bẹ̀rẹ̀ sí ní títí ọmọ àlìjánà yóò ti wà àlìjánà náà ó sì ń bẹ́ẹ̀ nu yín ẹni tó ti máa títí ọmọ hatta ma yakunu baynahu wa na illa dhira' títí tí tí ó kú láàrin rẹ̀ sí àlìjánà yẹn ní dùgbọ̀ wọn kan lọ fa ya'malu bi ọmọ ẹnikẹ́ni tẹ́mi bá ń bẹ lára rẹ̀ kò lè fọwọ́ sọ̀yà bí àtúbọ̀tán ó ṣe rí ìyẹn sì sọ pé nkọjá àdáwò torí náà àdáwò náà là wà báyìí tó kéèyàn sáà dúpẹ́ fọlọ́n lórí fún wa nù Islam ó sì má máa ṣépè pẹ́nìkan pàtó nínú àwọn kèfèrí nítorí pọ́jẹ́ kèfèrí ìwọ́n kò burú ká ṣépè fún gbogbo kèfèrí láì là ọlọ́run lánàá gbogbo Yahudi. ọlọ́nla náà gbogbo Nasara ọ̀sẹ̀ lọ́nbẹ̀ kébà ti sọ nasara ọlọ́nla náà yahudi àti nàṣọ́ra gbogbo wọn nítorí pé ittakhadhu qubura anbiya'ihim masajid wọ́n sọ àwọn sàárè àwọn ànábì wọn dà wọn ibi tí wọ́n ti ń jọ́sìn fi làánà wọn lápapọ̀ sọ pé ẹ̀ lágbájá ọmọ gbàrọ rẹ bá da ọ̀sán ọ̀gbọ́dọ̀ da bọ́sán bá da alẹ́ ọ̀gbọ́dọ̀ da àbà àbà torí wọn ọmọ báwo ni wọn náà parí jẹ ọlọ́dẹ àparí rẹ dáadáa. báyìí lárákùnrin gba Islam látàrí àbẹ̀wò ànábì sallallahu alaihi wa sallam níta fẹ́ káyẹ̀wò ń bí ni pé tálà ànábì bẹ̀ wò Yahudi kìí ṣe mùsùlùmí báwo ni mùsùlùmí ṣe ń ta rẹ̀ dọ́ọ̀bẹ̀ wò tí wọ́n ti bẹ̀ mùsùlùmí wò lọ́ọ̀bẹ̀ ni tí èsè mùsùlùmí wò tí gbogbo ọkàn rẹ̀ lé burúkú bí òkúta tọ́lọ̀ tún lè jòkúta lọ́ka pẹ̀lú sọ́dà abẹ́ mo ní sọ́dà abẹ́ nígbà náà mo yẹ ní sá rẹ̀ ẹjọ́ mú yàrá tìrà yín nípa ó ní bàbá lè kú bàbá lè kú wọ ọ̀dààmú bẹ́ẹ̀ ni kankan àdààmú ni wọ tó ti dà abẹ́ bẹ́ẹ̀ ni ọmọ iye èèyàn ti ń sá tó ti pé òòwò kan ní sì ń bẹ́ńlé sọ́dà abẹ́ ẹmọ pé tó náà máa wí ni pé ńgbà tó bá kárí rẹ máa ń tán pé tọ sẹni tó dé la rí ti kí tiẹ̀ náà máa sáré kọmárìn kọ sáré nígbà tí náà bá dé olójú ẹ ká láàánú ara wa àánú níbi ká bẹ aláàárẹ̀ wò ẹ sì máa ń gbé àtàánú máa ń fi tó àánú bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wa sallam ó tún bẹ ẹ̀gbọ́n bàbá rẹ̀ wo ẹran mi létí ó kọ bàbá yìí ẹran mi létí ó kọ bàbá yìí ẹ̀gbọ́n bàbá anabi sallallahu alaihi wa sallam ẹ abúlá ẹ Abu Talib anabi sallallahu alaihi wa sallam bẹ wo wa huwa mushrik ọ̀sẹ̀ bọ́ tiẹ̀ wàá lò sẹ́mi àbí ẹ̀kọ́ ni ṣùgbọ́n tiẹ̀ sẹ́pẹ́rẹ́ wọ́n máa gbé lé orí àtẹ tiẹ̀ sẹ́pẹ́rẹ́ yàtọ̀ sí wúwo tí mùsùlùkì ẹ̀yìn tí ń bọ̀ kí tí ń bọ̀ pẹ̀lú ojú méjèèjì tó ń wúwo lórí àtẹ ní wúwo ìyà wíwúwo ìyà kéde ti dáadáa o so anabi tún bẹ́ẹ̀ wò Abu Talib tọ́sí kọjá mushrik anabi bẹ́ẹ̀ wò nígbà tí ń sáré eléyìí túmọ̀ sí pé àwọn àwọn ń sàbò àwọn ọlọ́ya àwọn eléégún àwọn olóró àwọn olóòtú àkókò àwọn olókè ìbàdàn àwọn ní ọ̀ṣun òṣogbo abẹ́rẹ́ nǹkan mẹ́ òkè ṣóbì gbogbo irú àwọn eléyìí alágẹmọ ẹlẹ́yọ̀ tí gbogbo wọn bá ń sáré kò burúkọ ọbẹ̀ wọn wò àmọ́tọ́ ọba bẹ̀rẹ̀ wọn sọ pé ẹgbà islam ẹgbà islam ah ọ̀hún àti mi kíkẹ́ bá gba islam ọ̀la àlùkè àmà yẹn ọ̀dà èdèké mo ríran òfin mo ríran ọ̀hún àti mi lódodo kíkẹ́ bá gba islam ọ̀la àlùkè àmà yẹn kọ́ yọ ọ̀dà lẹ́yìn sẹ̀sẹ̀ nídìí ká fi tọ́sí láì wò ẹ́ tó nídìí torí pé wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati ọ̀hàn àbí ọ̀hàn ẹ̀yìn wa ẹ̀ tó bá tó bá ṣe tó bá ṣe tó kú sórí nǹkan mi ìdọ́yàtọ̀ sí islam tí ẹ bá. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون tontori di eléyìí báyìí ọ̀hún ti mi dájú pé tẹ bá kú islam yóò dà fún yín fún so wàá lọ pé bẹ́ẹ̀ ó wá nínú hadith títí imaamu bukhari tó gbé jáde hadith yìí ọwọ́ alátọ̀dọ̀ sa'id ibn musayyib onágbà alátọ̀dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ jẹ́ sàbí ó ní nígbà tí ikú dé bá abu talib anabi wa muhammad sallallahu alayhi wa sallam wà bá a ọwọ́ abá Abu Jahal lọ́dọ̀ rẹ̀ ẹran mi létí okò Abu Jahal Amru ibn Hisham Amru ibn Hisham rẹ̀ lànà bisalòlá àṣìlá sọ pé èyí tí wọn náà bá nífẹ̀ẹ́ sí jù nínú àwọn Umar méjèèjì jọgbà Islam èyí tí wọn bá nífẹ̀ẹ́ sí jù nínú àwọn Umar méjèèjì jọgbà Islam tó ní gbogbo wọn lọ́tà Islam nígbà yẹn. عمر ibn الخطاب khattab àti Amr ibn عمر Umar الخطاب al-Khattab عمر nífẹ̀ẹ́ الخطاب Umar ibn al-Khattab ló gba Islam àmọ́ Amr ibn Hisham wọ́n ń pè ní Abu Jahal eléyàn kú ní kíni ní káfíìrì anábì tó wá fún lórúkọ kan ìnagijẹ burúkú wípé Fir'aunu hadhihi al-umma òní Fíráúnà àjọ yìí òní Fíráúnà ìjọ yìí. tó Abu Jahal ńbẹ̀ńbẹ̀ sẹ́wọ́n pé bí kọ́bàjẹ́ kọ́bàjẹ́ là á bá àwọn olórí ibú èèyàn fún ìbá wọn bí ire wàláhì bí kọ́ dàrú bí kọ́ bàjẹ́ bí kí wọn náà kú kó sórí ibú. bẹ́ẹ̀ dàbí ẹni tí ń bá wọn ṣẹgbẹ́ olóògbóni ni. ni àwọn tí wọ́n jọ ń fi agbárí ike agbárí orí èèyàn kápẹ́ níke nígbà tí wọ́n sọ agbárí èèyàn tí wọ́n sọ daha làwọn fi ń fọkọ̀ mu àwọn tí wọ́n jọ ń hùwà ọ̀daràn tí wọ́n gbàgbé fáwọn náà ala yazunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin gbogbo adájọ́ sẹ́gbẹ́ òfò ẹgbẹ́ orí ibú àwọn dáridári àwọn ọ̀daràn wọn wá péjọ sọ́dọ̀ rẹ̀ nígbà tí kò bá dé. so that ẹni tẹ́ jẹ́ musulmi ò ní ọmọ bá pé sẹ́sì islam kọ́ ọmọ bá pé islam ló ṣe kú torí bá ní alábàbà ah, alágbádá ń sàárẹ̀ nǹkan sàárẹ̀ yìí ó sì bá ní lẹ́rù lọ imam ah, kọ kọ́ wọlé ní máa dá nítorí pé tí fún asilim tẹsílà gba islam lè là wọn ti wọ́n máa tún sọ fún pé ah babalágbádé ẹ̀ túbà o ẹ gba ìsìláàmù o ibi tí ọ̀rọ̀ dé dúró yìí kò sọ́nà àbáyọ o àfi kẹ́ ẹ gba ìsìláàmù lópin ìgbà gbogbo ọ̀rọ̀ yìí wúlò lópin ìgbà tẹ́mi ọ̀bá ti dé kòkóńgò tẹ́mi bá ti dé kòkóńgò gbogbo tuntun bá tọ́ bá túbọ̀ ọ̀tàn rà rẹ̀ jẹ. torí ìdí ọlẹ́yìn báyìí inna Allaha yaqbalu tawbata ahadikum ma lam yughadhir ọlọ́wọ́n bò ní yé gbàgbé gba yín lópin ìgbà tẹ́ ẹ̀ bá sì ìjẹ́pẹ́ ń pọ̀ káàkú lọ́wọ́ tẹ́ máa ti ń pọ̀ káàkú lọ́wọ́ tẹ́mi ti dé gògóńgò. ó wá ní oṣù oṣù oṣù oṣù oṣù oṣù oṣù oṣù kò lè wúlò má tán tọ́ra rẹ jẹ lọ irú òsì fìlà ọ̀nà náà wí nù kàn. ẹ ṣáájú ẹ̀lẹ́ ilẹ̀ ilẹ̀ lẹ́dí àmàlà fi bẹnu ìsọ̀rọ̀ ẹ̀ wà á nà mí lẹ́nu mùsùlùmí tèmi náà wá ti di ọ̀kan náà mùsùlùmí báyìí ẹ́ àná ọkọ̀dà àṣọ ìtọ́kọ́rù ìgbà yìí láàárọ̀ tó ti ta ake má rí tẹ́lẹ̀ ọba ake kọ́rí ọkọ̀ láti gbà wọ́n sọ pé wọ́n gan lọ́lọ́run wàá mọ̀ báyìí tí gbogbo tí n tó lè sìn láǹfààní báyìí tó sọ lọ subhanallah ẹ sì ti mọ̀ gẹ́gẹ́ bí àwọn làákà ìtẹ̀sẹ̀ sọ wọ́n ní irọ́ ìní bùkátà ká ronú olódò bùkátà karùnún ká tó sọ ẹgbẹ́ náà abẹ́ parọ́ ọ̀láì abẹ́rẹ́ tọ́yìn wà tí ó mú wa nù amódodo bá má jí ọ kò pé méjì kí á ló dé tẹ́ gbàgbọ́ tẹ́lẹ̀ gbà ó ti wá di late hour ìjọba tẹ̀sẹ̀ wá mọ òdodo lódodo àà kò wúlò mọ́ ìrẹ́ náà là ń sẹ́ńpẹ́ gbogbo ẹni tí ò ti gba ìsìláàmù ìsìn yìí pébi tó rùn sì sẹ́kù bí tọ́sẹ̀kù sí ó tó sásọkọ́ gbẹ o ẹtùbà o ẹgbà ìsìláàmù o ẹgbẹ́ ẹ̀gbọ́ ìsìláàmù rí ẹ̀gbọ́n ń pa rẹ̀ rí ẹ̀kọ́ sọ̀rọ̀ ń bẹ̀ tó gbé yẹn lọ́gbọ́n pa ìsìláàmù. torí pé ọwọ́ pé wọ́n ń pèpè fún sọ́lá pé Allahu Akbar Allahu Akbar èyí ó béèrè kí ni tẹ́lẹ̀ mi yà á nǹkan kan ò ṣe àlàáfíà ni ń pe àwọn ẹrú ọlọ́ọ̀kan wa sí lọ́ọ̀nù ẹ̀sìn ìwójú ẹ̀sìn tọ́lọ̀ fi rán nàbì Muhammad ni sọlọ́lá àdìsẹ́lẹ̀ wọ́n ti pè alìsílám a sì rí gbọ́ pé bẹ́ẹ̀ yàn bá ti islam kú wọn lórí ibú ní oṣù sẹ́wọ̀n pé gbàtẹ́ ló ń bá gbọ́dọ̀ ọkàn yín mu ni bí wọ́n ń tan ara wọn jẹ àdúgbò ò ti gbọ́ nípa islam ìdí tí yẹn ó fi jí ọ fáìfáì nu kò sẹ́jọ́ mọ́ wọ́n máa kún náà mu'adhibina hatta nab'atha rasul ó ti gbọ́ nípa islam torí ẹ̀ gbogbo àwa wí tó máa wí kò sáàyè fún islam ni ò ní à ń fi kú bọ̀yọ̀ nù. Islam lọ́nà tó yẹ pé gbogbo ẹni tó bá gbà yóò sórí rẹ̀ ìsìláàmù lórí rẹ̀ tó ti pété àbá ti fi sílẹ̀ orí ibu ni so ìsìláàmù lòdodo tí ò sí rọ́ńbẹ́ onígbọ́ ká máa kí lòlò pàṣẹ ìsìnkú abẹ́ parọ́ ìbọ̀dà ń tọ́ fẹ́ parọ́ ní ọ̀kẹ́ abẹ́ gbọ́ abẹ́ rí àgbọ̀ àrí jẹ́ àgbọ̀ jẹ́ àrí kúrọ́ lásán torí di eléyìí ẹ̀dá gba Islam ìwọ tó ti gba Islam gba Islam àlùjánnà fẹ̀ kò tí ì kún kò tí ì ní kún tí gbogbo èèyàn bá ọbẹ̀ sàn kẹ́ bá ṣe wí ṣáájú kò ní kún kódà gan kò ní kún débi pé àwọn ẹ̀dá tuntun lọ́lọ́run ó tún dá fáyè tí ó tún sẹ́wọ̀ áá èsì ọ wọn náà gba Islam gba Islam torẹ́ntì ń tàn ọ jẹun ìyàlẹ́nu ni ọ̀jẹ̀ fún ọgbà tẹ́ bá jọ pàdé nu ná ẹ máa ń sọ pé àrínà ni ọ̀bọ̀n mìíràn ẹ̀ الإنس والجن نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين pé wọ́n lọ́n àwọn tó sì wá lọ́nà láyé wọn bá dé èèyàn wọn bá dá lọ́dọ̀ ọlọ́run jẹ́ àfojú kan ni wọ́n bá dé. ká da gbogbo wọn sílẹ̀ ká máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ àwọn ọ̀daràn tó kó bá wa. ẹ ká láǹfààní ẹ̀ mọ̀ kí láǹfààní ẹ̀ mọ̀ àwọn kan sọ fún wa pé inna kullun fiha. Inna Allaha qad hakama bayna al-ibad kílẹ̀ fẹ́ máa jà sí tẹ̀m̀bẹ́ wò. ẹ kí ni ọ̀rọ̀ eh, eh, eh, ka yín la àwa àtẹ̀yìn bó la wà báyìí ni. ebi nu nánà la wà ni. sọ̀yẹ́ kéèyàn ọ pé kò ìgò tó ti fọ́ tẹ́ ẹ bá kẹsẹ̀ bọ́ tiẹ̀ bá a torí ẹ asilim gbólóhùn ẹ̀ ti gbogbo wa mọ̀ ọ́ asilim tasilam tẹ̀mọ̀ pé nu lẹ́tà anabi sọ̀rọ̀ láti náà láti ń bá a pàdé gbogbo ẹ̀ta náà bá kọ lẹ́tà sí pé asilim gba islam kò lè bá a la gba islam kò lè bá a la sọ̀rọ̀ lóyún báyìí àwa náà ń pe gbogbo ẹni tó ti gba islam fún ọgbà islam fún ọgbà islam o.

ọwọ́ abá náà la sọ pé àwọn olórí ibú ìdíkọ́bàjẹ́ wọn bá wọn o ọba Abuja ló ń bẹ́ẹ̀ amúrò ọmọ ọmọ Hisham àti Abdullah ibn Abi Umayya bọ́nà Mughira wọn bá wọn méjèèjì ń bẹ ẹ máa wò gbọ́ ẹ máa wò gbọ́ Abuja ló ń kún kẹfẹ́ Abdullah ibn Abi Umayya yìí ó ń padà gba Islam ẹnìkan máa wò pé bàbá yìí ó ń bẹ náà àtọkọ dínà káàbù tọ́lìbọ gba islam sọlọ́wọ́ ti forí jùn náà lẹ́yìn tó gba islam sọlọ́wọ́ forí jùn torí alẹ́ ìsìláàmù yẹjúbù máa kọ̀ọ̀lá ìsìláàmù máa ń pa gbogbo tó bá ti síwájú rẹ̀ lẹ́sẹ̀ yọ parẹ́ fún un subhanahu. wọ́n dàbí Abu Sufyani ẹ wọ́n bó ti ṣe síwájú ogun lóríṣiríṣiríṣiríṣi láti bá anabi Muhammad sallallahu alayhi wa sallam jà láti pa anabi sallallahu alayhi wa sallam bàbá yìí ti wá gba islam ní late hour lẹ́yìn ìgbà táwọn ẹ̀mí sọ̀rọ̀ láti sọ̀rọ̀ àti gba mẹ́kà wọ́n sì sọ fún ẹ̀mí sọ̀rọ̀ láti Abu Sufyan ẹnìkan tó fẹ́ràn wọn gbé sáyè ńlá ni o jọ́nà ló gba islam fa so ẹ fi hàn pé ká kún kí islam rí o lè bá a dá ẹ̀mí sọ̀rọ̀ láti sọ̀rọ̀ ní gbogbo ẹni tó bá sáwọ káábà ẹnìkan ọ̀gbọ́dọ̀ kọ̀ọ̀kan ẹni tó bá ti sá wọlé Abu Sufyan ẹni kò gbọdọ̀ fọwọ́ aburú kan subhanallah inú Abu Sufyan wà dùn yàtọ̀ sí wọ tó máa rárú ìtaani ilé ìtaani kọ́dà tí ọba sọ̀rọ̀ á pè wọ́n rọ́ọ̀ṣì ẹnu ẹ̀ àbá ó ti gba Islam ó ti gba Islam tó lóun sọ pé khiyarukum fil jahiliyyah khiyarukum fil Islam idha àwọn ẹni ńlá nu wa nígbà tí wọ́n wà ní kèfèrí ẹni ńlá náà wọ́n máa jẹ́ tí wọ́n bá di mùsùlùmí ó fi ìgbà tí wọ́n bá ti wá mà nípa islam torí ẹ àwọn méjèèjì wọ́n wà lọ́dọ̀ Abu Talib anabi sallallahu alaihi wasallam ní ya am ìrẹ ẹgbẹ bàbá mi qul la ilaha illallah ẹ sọ pé la ètò túmọ̀ sí kínní náà rí náà ẹ sọ la hawla wala láìláì ńláńlá lánìkẹ́ túmọ̀ kò sẹ́ni tí máa fún yàn ló ń jẹ àbọ́lọ́. wàláì mi ò gbọ́ ẹ̀yọ́ ẹ̀yọ́ kò sẹ́ni tọ́tọ́ ká sìn lódodo àyàfi ta ni ọmọ ìtumọ̀ rẹ̀ nù o èsì ìjọ ń kọ sára kàlẹ́ndà no helper but Allah pékin. sọ báyìí pé tùmọ̀ láìláì ńlọ́ọ̀lọ́run sẹ́wọ̀n káwọn àbújá lọ́ọ́ bá sọ ìpè la khaliqa illallah ọ̀sẹ̀ tí máa ṣẹ̀dá àfọlọ́n àwọn àbújá náà bá sọ wọ́n sọ pé bàbá àwọn lọ́dà wọn àbí ìyá wọn. tó ṣùgbọ́n oníkàlà gbọ́dọ̀ jọ́sìn fún ètò ìfajà náà nù pé ah, aja'ala al-alihata ilahan wahida ṣé gbogbo àwọn òòsà ilá dàá gbóni ìbá wọn náà ní róò tí wọn tán plé nínú ilé ayé àwa ní fún àwọn náà ní wọ wọn ká fọwọ́ wọn wọ̀ wọn ká fún wọn lẹ́tọ̀ọ́ wọn àwọn ẹni tí ń ṣe gbogbo ètò wọn ṣe lónìí àwọn olóró àwọn ilé wọn ní àdánù kádàágbó tí eégún náà ní tiẹ̀ ti ń ṣe nínú ìgbésí ayé sóró náà ní tiẹ̀ ti ń ṣe nínú káyé ogun hmm? tí gbogbo àwọn òòṣà kókó àwọn náà ní tí wọ́n mójútó tó gbogbo irú táwọn ọmọ wínú tí wọ́n fi lè fẹ́ bọ́ ńlẹ̀ tó ẹ̀yin lẹ́wàá fi yé wọn yín pé òòṣà kókó ń jò lẹ́gbẹ̀ẹ́ nbọ ṣe ayé òtí wá sí kó sakoko tó dé òkè ìbàdàn níjó lè bẹ̀rẹ̀ sí ní bọ́ síbàdàn síwájú ìbàdàn ìbàdàn síwájú ìbàdàn àbí òsíwájú ìbàdàn bẹ́ẹ̀ ẹ̀ mọ̀túmọ̀ èdè wọn. Ògbómọ̀ṣọ́ síwájú Ògbómọ̀ṣọ́ àbí òsíwájú ẹ̀ ìbàdàn ńkọ́ èkó ńkọ́ ẹ yọ àmúrùpẹ́ tumatuma rẹ̀ báyìí kò yé pékinni pékinni. àìmọye ìlú náà ní ti ń bẹ ní ìsìn tó ara rẹ àwọn abìkan àtọ́jẹ́nu gbó lónìí tí padà dìlú ńlá lọ́la kò lóko lónìí yọ́ padà ní kíni yé wa tó kọ ló síwájú ni àbí Ìbàdàn ló síwájú Ìbàdàn ẹ̀yìn wa tó torí ẹ̀ Ìbàdàn ti wà sáájú òkè òkè bàtà ti síwájú ẹni tí ń bọ̀ àbí òsíwájú ẹ̀ ok kí ló dé tí ọ̀jọ́ lọ nígbà náà táwọn ẹni tí ń ṣẹbọ sọ́lọ̀ látara rẹ̀ ó tó débẹ̀ kí ló dé tí ọ̀jọ́ lọ èyí tí ń sin Ọ̀ṣun Òṣogbo ṣé Ọ̀ṣun Òṣogbo ò ti bẹ síwájú àwọn ọ̀daràn tí ń ṣẹbọ wájú ẹ̀ àbí ò ti ti síwájú wọn àà kí wọn ló dé tó fi wá jẹ́ pọ́dọ̀ ọlọ́mọ yín lọ lójijì tó fi wá jẹ́ pé ńlẹ́ ń sìn a'udhu ah, ló fi jẹ́ pé ọ̀tẹ́ bọ́ wọn ò rórí wọn lórí o àmọ́ wọn èrò ló fi wá dàbí aláìsí orí gbàndúkú wọn gbé káyé torí kí láǹfààní pa lọ́pọlọ àlò tọ́láǹfààní ọ̀láǹfààní yóò dà gẹ́gẹ́ bí ìfun tí wọ́n máa kó nu táyà nù ẹ̀yin wá ní èyí táyà tá máa fàtẹ́kùn lásán sínú tí èyí ní fún ilẹ̀ ń fẹ́ ètò bless ẹ wá kó tube ẹ kó sínú búùtù kí láǹfààní túbù tó láǹfààní kò láǹfààní yóò wẹ fún ìyàwó yín kó fi dáná bẹ́ẹ̀ náà ni làákà ìfún wọn bá ti lò kó dúró torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn ọ̀sẹ̀ bọ̀ kò ń ṣe làákà yìí oníkànnàbí oníkí àbùtọ́ àlùkọ́sọ la ilaha illallah tó bá jẹ́ ìpè ìtumọ̀ la ilaha illallah àti oníkọ́sọ ni pé la khaliqa illallah wallahi kò bá sọ. ike kò sẹ́ni tí sẹ̀dá wàláì kò bá sọ síbọ̀lọ̀ ti sọ pé sọ ẹlẹ́dàá man la yaqulunna Allah ọlọ́run tó bá bí wọ́n léèrè pé ta ló dá wọn ọlọ́run mo búra pé wọn ni pé torí ẹ̀ la ilaha kìí ṣe tuma rẹ̀ ní la khaliqa torí tó bá ké tuma rẹ̀ ní gbogbo àwọn wọn bá wù torí délé ńgbà tó wí iná islam àbújá àlùmọ́tò hid àmọ́kọ̀ apply rẹ̀ náà ní ta ti sọ́n pa tẹ̀júwìd ọmọ kékeré kan nínú sákínà mímú sákínà kíní kan ìdìgbàmbègbónà ìdìgbàmbègbónà gbogbo ẹ̀ lọ́mọ àmọ́ gunnaláìzì ẹ̀ ní ìsẹ́mbà kúránì ọmọ bó ti gunnaláìzì ẹ̀ gálàǹfààní ẹ̀ mọ̀rọ̀kọ yé wa ẹ̀hẹ́n àbújá ọmọ tẹ̀wìd dáadáa jọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lọ ṣùgbọ́n kọ́ apply rẹ̀ ló fi kú ní kíni káfíìr níbi ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn zanpẹ̀ láàbà wọn ò mọ̀ tuma láìláì lọ́wọ́ Ah, èmi adúrú mi ọmọ tuma láyé ẹtúmọ rẹ ká bọ onílà sọ́ọ́nìà ìlọ̀lọ̀ ọ̀sẹ́ni tí sẹ̀dá kankan àfi ọ̀lọ́ ẹ ẹ gbà kodo ẹnìkan ní lọ́rọ́ zikọ̀ ìlọ̀lọ̀ ọ̀sẹ́ni tí rọni lọ́rọ̀ àfi ọ̀lọ́ kodo láàmùdẹ́bìrà ìlọ̀lọ̀ ọ̀sẹ́ni tí darí gbogbo nǹkan àfi ọ̀lọ́ ẹ gbà kodo kọ̀rọ̀kọ̀rọ̀ oyé wa ẹ̀ẹ́ títí dábì rẹ tí wọn sọ pé la ma'buda bi haqqin illallah bí ẹnìkan nù. ó ń ṣe ọ̀kan nínú àwọn ẹgbẹ́ tí àwọn èèyàn ń ṣeun ló kọ pé onáta lọ́nà tó bá ti yàtọ̀ sí ìsinání. tó máa ń sọ pé ah, àwọn tẹ̀ ń sẹ́gbẹ́ wọn yẹn ń bá jáde káyé yẹn àwọn ọmọ tẹ̀ kò sí ní sáfẹ́ fi tẹ̀ ti sè. àwọn tiwọn ni pé ẹ sá ti kó àwọn èèyàn jọ ẹ sá ti kó àwọn èèyàn jọ ẹ sá ti kó àwọn èèyàn jọ ẹ bùkátà láti jọ wọn. lọ́ba ni ah, ah, àwọn àwọn ń dààmú pẹ̀lú sọ̀rí àwọn fi hàn lọ síbi sọ̀rí ìfún ni ọ̀dà ti kẹ́ ẹ mọ ẹ mọ pàápàá ti àwọn èèyàn yìí gbé lọ́wọ́. ọ̀dà kí ni túmọ̀ la ilaha illallah onílà ma'buda bihaqqin illallah masha Allah nbọ̀lẹ̀ ti mẹ́lẹ́yìn onínú àwọn tíra tẹ̀bílígì ni mo ní a ah, tẹ́ ẹ bá fi lè mú anú tíra tẹ̀bílígì ẹgbẹ́ bùn. ọ̀rọ̀ tá a sọ ti lé lóṣù mẹ́ta kò mu wa ẹ pè mí o ń sọ rẹ o <laughs> títí dòní ń títí dáàdi èwe yín kò lè rí nínú ìwé pé kí ni kí náà fẹ́ fi tòhí dì náà ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ pé la ma'buda bi hakini illallah ta ló túmọ̀ ta ló túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ahlu pété òbí ti máa ń pín àwọn èèyàn yẹlẹyẹlẹ ni àwọn sì fẹ́ kó gbogbo èèyàn jọ ìdí nu dákítọ́ bá bọ́ ndí kó oṣooṣù náà ẹ má bàa wí o torí tẹ bá bàa wí kò ní tẹ̀lé wa o tẹ bá bọ́ ndí kó mùtú mm, ẹ má bàa wí o ẹ má gbọ́ wọ̀wọ̀lì ọlọ́run wọ́n fi ní ọtọ́ àkàlọ́ torí tẹ bá sọ fún ọ pé tó ń ṣe ọ̀dà sọ́tẹ̀lé wa lérò tiwọn nù àwọn sì rán abidjan pé fàyín lẹ́mí sátẹ̀ wàbí kọ́lbẹ̀ wàdà àlìkà ọ̀bà ìmà. sídà anábì látẹ̀lé ni àbí ajé ọlọ́dì kàtí òwúlò. anábì sọlá àṣìlá ní tẹ́ ẹ bá rí ìranù tẹ́ ẹ bá rí ní tí ọ̀dà tọ́takótọ́ lọ ẹni tó bá rí kó fọwọ́ yí padà. wọn sọ pé ẹ máa kádìjà lórí kọ́ kárí láì wọ́n tó ń mutí ọ̀kárí láì wọ́n tó ń ṣe zìnà ọ̀kárí láì wọlé kékin. balẹ̀ òkè yírò bẹ́ẹ̀ dẹ̀ ẹ fọwọ́ yí padà tó wá pé bí ìjọba bá ní ọ lè mú kòbókò lọ láàrin jà gba àwọn tí ń sì di ilẹ̀ káwọn ọ̀bẹ̀rẹ̀ sí ná wọn. ezeru ti nàìjíríà o sẹ́wọ̀n kí nàìjíríà lẹ̀ wọ́ wọ́n kàn lọ gbé mọ́tò gìrìwò gìrìwò kan ọba di wúsẹ́ zọ́ọ̀tù làbújá wọ́n á kó gbogbo àwọn tí ń wọ̀wọ̀ kú wọn pé àwọn kí wọ́n jófin àwọn kí wọ́n sèk àwọn sọ́jà ànúfà kí wọ́n jófin wọ́n máa kó wọn lẹ́sùn máa dúró gbogbo. ẹ ṣe wá gẹ àti gbogbo wọn lọ rí ṣáàwùlẹ̀ wọlé gbogbo tẹ̀lé ẹ wọ nǹkan mẹ́rin fa rìbí ara ta ni ó tún kẹ̀kẹ́ sí ó tún bàjẹ́ so ti Islam ìwọ tíjọba ń bẹ lọ́wọ́ rẹ̀ kò lè mú kòbókò lọ kankan kó tó wá ti mọ̀ pé nǹkan ọ̀bọ̀ lù ó yóò ṣe bó ṣe yẹ àbí ò ní ṣe bó aha o níjọba lọ́wọ́ máa ń mú kòkókò lọ́wọ́ o kọ́ wa pé ọ lọ sẹ́bàá sùkúù ọgbà àwọn tí wọ́n lù ọ tó ti pé tòfẹ́lì òkè yúròpù yẹ́ ti tọ́ ọba lágbára rẹ̀ tó tó yẹ kó ìjọba ń bẹ lọ́wọ́ ẹ̀ túrẹ̀ lẹ́sìn gbọ́ pé Roman ó máa ń wọjà pẹ̀lú kóńdó kí la gbé bí oúnjẹ ni ọ̀ya máa tù ẹ máa tù. ọwọ́ atu gbogbo tòkè masha allah masha allah lọ́ba di pé bẹ̀tẹ̀bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ yóò ti yóò ti sí bò pé ẹ kí ló tẹ̀ pé abẹ́rẹ́ bẹ́ẹ̀ hàn tọ́ba ní agbára bẹ́ẹ̀ náà ni bàbá sọ́ma bẹ́ẹ̀ náà ọmọ wí gbogbo wa ìgbà tí ó débi kan tọ́wọ́n padà dà tí ó sọ pé kò jẹ́ tó kọ́dà tó bá tó bá wọlá tó lè tíra ẹ̀ ẹ máa nà á ìyẹn tẹ́nu wà láì ìjọ tó bá ti di pé ọgbẹ́gba sọ́ma ó sì tẹ́ báyìí máa nà á sùn ìyẹn ti tẹ́kùn bẹ́ẹ̀ náà nìyàwó tó yà kí gbogbo gbà lúlù lúlù náà ni láṣẹ ó lè rẹ́ni kọ́ọ̀n náà ní karate ṣé wọ́n gbà tó lù ọ fáìn torí ẹnìkan wà kọ́kọ́ níyàwó kan gbogbo ẹ̀ṣẹ̀ tíyàwó yẹn bá ṣẹ̀ lúlù náà lúlù náà ni ó wá fẹ́ yàwó mi yàwó mi tó wá fi wá kiri wò tó wá ṣe bí kò ń ṣe máa lu ìta kọ́kọ́ tí ó tún máa ṣe áámi tó kò burú lòun lu eléyìí bó ṣe gbé ọwọ́ tó gbá alálàkọ́kọ́ ju alákọ̀ọ́kọ́ bá ìfọ́tí lò náà fi dá o ọwọ́ àwò láti ilẹ̀ dókè pé tó ń bá ní kó wọn sọ dìjà kadì ọlọ́mọdé á gbọ́ pé ìyàwó dá olú ẹ̀ mọ́lẹ̀ àní tó bá bí mi nínú jù bá lọ ni mo fẹ́ bí ọ nù. sàtítọ́ ló náà ti gbọ́wọ́ ní obìnrin má yẹ torí pé mẹ́sẹ̀mẹ́sẹ̀ ìjọ kan náà ni ó dókun pé kò burú ọ́ jẹ ìyà tásín tó kò ṣeun lọ́wọ́ obìnrin ẹ mọ̀ pé ọ̀dà mi ń jà kadì.

ẹ̀ńdọ́lọ́ ń bọ̀ fi sẹ̀rí lọ́dọ̀ ọlọ́run tó bá ti jọ́ gbìndà òkèèyà. فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا وجئنا بك على هؤلاء شهيدا أنا بيوجري لوري قالوا قوة تبات عند القيامة onísọlá ilaha illallah gbólóhùn tí ń fi bọ tí ń fi jẹ́rìí fún ọ lọ́dọ̀ Ọlọ́run tó bá ti jọ gbẹndà kìá nínú rìwáyà kan kalimatun uhajju laka biha inda Allah gbólóhùn kan ni tí ń fi bọ jàjàngbìlà lọ́dọ̀ Ọlọ́run tó bá ti jọ gbẹndà kìá dán tani ń fún tani láṣọ ọ̀ràn Ànábì sallallahu alaihi wasallam ní fún Abu Talib ní assurance Abu Talib kún mushrik ni tí ò yẹ kó tiẹ̀ ẹ́ tí ò yẹ kó tiẹ̀ gbọ́ torí ká anabi nfẹ́ kọ́ gbọ́ kọ́ gbà anabi nfẹ́ kọ́ gbọ́ kọ́ gbà náà ló sọ pé ya am ìrẹ́ ẹ̀gbọ́n bàbá mi tẹ̀ máa ti ń fẹ́ kẹ́ni tẹ̀ ń bá sọ̀rọ̀ kọ́ gbọ́ kọ́ gbà ẹ gbé pẹ̀lú ntọ́jọ́ dàyín pọ̀ ntọ́jọ́ dàyín pọ̀ ni pé ẹ̀gbọ́n bàbá rẹ̀ pé bẹ́ẹ̀ wọ́n sọ pé ah, bàbá àlì ọ̀rọ̀ mọ bá wa sẹ́wọ̀n ká àlè ìlú ọmọ rẹ̀ ẹ̀hẹ́n àlè ìlú náà fi tọ́lì sọ pé bàbá àlè ọ̀rọ̀ mọ bá bàbá àlè ó ti yá àbí èmi ẹ̀ bàbá tiẹ̀ èsì ṣe bàbá lódodo ṣùgbọ́n tí wọ́n bá sọ bó ṣe jẹ́ sí ọ gbà wípé ìwọ ẹ̀gbọ́n bàbá mi bó bàbá ṣe nù pé ẹ bá àti ẹ sọtì bàbá yín kọ́mẹ́jẹ bàbá yín ọ̀nà orí ikú náà ni ó gbà kí ẹni tí ń gbé mọ́tò ojú ọ̀nà ọkọ̀ ojú irin tẹ̀wé ẹni tí máa ń gbé mọ́tò gba ojú ọ̀nà ọkọ̀ ojú irin ni ó rìn dé tí mọ́tò èdè akoto oríṣi eléyìí báyìí bàbá yìí nígbà tí wọ́n sọ fún bẹ́ẹ̀ ó kú fẹ̀ẹ̀rẹ̀ kọ́ dáhùn ni Abu Jahal àti Abu àti Abdullahi ibn Abi Umayya. wọ́n ní ya Aba Talib atarghabu an millati Abdul Muttalib. nǹkan lárúbá wọn kí táwọn bàbá bàbá yìí jọ wọn tún ti kàbára lárúbá wọn kí wọ́n ya Aba Talib atarghabu an millati ṣé ọbẹ̀ fẹ̀sìn bàbá rẹ̀ lè ẹ̀wọ̀n kejì ò ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ kẹfẹ́ nínú oṣù Islam nù òun ọmọ ògùn dìran ògúnba ó dìran so lòun wà di mùsùlùmí ọ ọ ọ ẹgbẹ lọ bẹ lómi. inna wajadna abana ala umma wa inna ala atharihim muqtadun orí ẹ̀sìn kan la bá wọn bàbá wa orí orí pa wọn náà làwọn ó sì máa tọ̀ wàláhì ńlọ́fà tí ọ̀pọ̀lọpọ̀ kò fàrò fìgbà islam tá ti gbọ́ pé mo kọ̀yìn sẹ́sìn bàbá mi kí ni ká ti wí lójú ọ̀nà táwọn bàbá mi gbọ́ ọ̀dá bàbá jásí bá kàn kọjọ jásí fáwọn. la hawla wala quwwata illa billah ọjẹ sábàbí tọpọlọpọ kẹfìrí òfin gba islam àwa dúpẹ́ fọlọ́n tó fà wá yọ ọlọ́run fà wá yọ nítorí pé kò sẹ́nìkan nu our ministry tó lè ka bàbá rẹ lórí ẹlẹ́ẹ̀karùn orí ẹlẹ́ẹ̀kẹfà tí wọ́n jẹ́ káfíìn kò sí lọ́dọ̀ ọmọ tó kéré jù máa kánṣu ẹlòmíì bàbá rẹ tó súnmọ́ jù káfíìn ẹlòmíì bàbá tó bí bàbá rẹ̀ ń káfìrì orí bàbá rẹ̀ ní islam ti bẹ̀rẹ̀ lágbólé tiwọn ẹlòmíì bàbá tó bí bàbá tó bí bàbá rẹ̀ káfìrì orí bàbá bàbá rẹ̀ ní islam ti bẹ̀rẹ̀ lágbólé tiwọn. kadhalika kuntum min qabl famanna Allahu alaykum fatabayyanu bẹ́ẹ̀ lẹ́yìn náà rí tẹ́lẹ̀ ìtumọ̀ ayé àyẹ̀ ọba gbogbo wa wí wọ́n lè gbé àánú ah, èmi ò fi jọ́ka jẹ́ káfìrí rí o àní káfìrí lọ jẹ́ njọ́ kan nítorí tí wọ́n bá jẹ́ lára rẹ ó jẹ́ lára bàbá rẹ rí tó bá jẹ́ lára bàbá rẹ ara grandpa rẹ tó bá jẹ́ grandpa grandpa rẹ títí táàbí dórí bàbá kan sọ pé káfìrí lòun àbí òye wa ẹnìkan sọ pé wàrísìnà islam kábìrín án kábìrín igba wa jogún islam ni látọ̀dọ̀ àwọn bàbá wa báwọn bàbá ti jogún lọ́dọ̀ bàbá wa bàbá wa jogún lọ́dọ̀ bàbá bàbá bàbá bàbá ok ẹ máa sì so á dórí ọ̀kan tó jẹ́ kí ni káfíìr àwọn sàábì gan kọ́ àwọn sàábì gan kọ́ gbogbo wọn kí ni wọ́n jẹ́ tẹ́lẹ̀ majority wọn kò fáàrù ni wọn àfi bínú islam so ṣùgbọ́n ọlọ́wọ́n bá ṣèdèrò àrẹ̀lẹ̀ wọn lórí wọ́n dẹni tó dáa jù nínú àwọn èèyàn torí ẹ nísìn wọn ń muhammed Muhammad bàbá rẹ̀ ń jẹ́ ẹ ti ń pè é ẹ bàbá ń Emmanuel kò sí ó fi máa rántí ìdẹ̀ra tó lọ sí fún wa ètò Muhammadu ọmọ Yusuf Yusuf báwo àbí Joseph wọn sọ Muhammad Joseph ètò kó Joseph náà wọn ń pè Yusuf àá ọ gbọdọ yí o tẹ̀lé wọn ń pè tẹ̀dílẹ́sù haram sí jẹ́ àtàrà ọrụkọ rẹ̀ màdẹ́ra tó lọ́n ṣe fún Muhammad Joseph ẹnì akwụkwọ àpékò Joseph jẹ láti mi nìyẹn láti mi ṣe mùsùlùmí padà lórí eléyìí báyìí anabi sallallahu alaihi wasallam kò yẹ sọ fún kíkó sọ pé la ilaha illallah àwọn baba méjèèjì inú yẹ sọ fún kíkó fẹsẹ̀ bàbá rẹ lẹ́ni tó fi jẹ́ pé ntọ́ sọ káyìn ni huwa ala millati Abdul Muttalib pé òun o orí ẹ̀sìn Abdul Muttalib lòun ó kù sí ìnáwó gbẹ̀sìn kèfèrí tẹsí ma kó ti sọ ó ti ké léwì ó lòun mọ̀ pé anabi Muhammad sallallahu alaihi wasallam ó lẹ̀sìn òdodo ẹ wá gbà ní láǹfààní pa àmọ́ kódodo ni àmọ́ àní lò kò sáǹfààní ń bẹ agídí ni wọ́n ń pelé yìí agídí ò sì dọ́là agídí ọ̀sọ̀ yẹn lọ́mọ àlìjẹ́nà sẹ́bẹ̀ àwọn sẹ́bẹ̀ àmọ́ tọ́lọ̀ sọ nípa àwọn èèyàn Fir'auna ó ní wajahadu biha wastayqanatha anfusuhum zulman wa 'uluwwa wọ́n sá ìgbàgbọ́ sọ́lọ̀ wọ́n sì mà dájú lódodo pọ́lọ̀ nìkan la tó sì ṣùgbọ́n nǹkan kọ́kọ́ ló mú wọn ṣe bẹ́ẹ̀ bí ìbá sábòsí ni ló mú káwọn èèyàn fìràwọn náà mọ̀gbọ́ torí di eléyìí Abu Talib kọ̀ ẹ wá ń wo ẹni tó gba ọ̀rọ̀ wá orí rẹ̀ pé púpọ̀ onáà ní kíni al baba Sa'id ó ní gbogbo bẹ́ẹ̀ ti gbìyànjú tó àkọ́dà àwọn olùmọ̀sọ yìí pé ó súnmọ́ kó náà bẹ́ẹ̀ gbà náà bó ló ṣe mà àmọ́ òun wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó wá wòran kó lè bá a sọ ń tọ́sẹ̀lẹ̀ fún wa ẹ wo bí torí rẹ pé sí. ẹnìkan ni tóun bá fi lè bá yín jókòó mẹ́rin kọ́ máa dà fún òun ẹ̀wọ̀n pé làákàyè ni sá làákàyè ni kì í ṣe dẹ́pẹ̀ tí tó bá jẹ́ dẹ́pẹ̀ ẹ̀wọ̀n pé wọ́n nàárẹ̀ wọ́n sọ pé lágbájá sọ pé tóun bá fi lè jókòó mẹ́rin kọ́ máa dà fún òun kì í ṣe bó ṣe sọnù èsì bó ṣe sọnù òṣìṣẹ́ àmàna mbẹ nínú bí wọ́n ṣe sọ kò tó sọ fún wa ṣùgbọ́n làákà ẹ̀ ní tẹ́ńbẹ̀ tí wọ́n sọ pé kọ́ má dàá fóun àbí kọ́ má dàá fún ẹ tó yé wa ẹ tó ó yé àbí òye àpèmára là á pè tèmi dire àwọn olórí ikú èèyàn náà tó bá fẹ́ sọ pé kọ́ má dàá fóun sẹ́wọ̀n pé ó pè mára ni pé tó ń bá fi lè ṣe nǹkan o. ọ̀dà tó ń bá fi lọ lọ́ọ̀bẹ̀ kọ́ dáa fún mi tí mo bá fi lọ lọ́ọ̀bẹ̀ kọ́ dáa fún mi ẹ̀yin wá fẹ́ narí jẹ́ sọ pé ọ sọ yìí pé tí mo bá fi lọ kọ́ dáa fún mi sọ nípa ara rẹ̀ ìwọ náà tó ń sin narí àmọ́ sọ pé tí mo bá fi ẹ ò ní sọ pé ọ sọ pé tí mo bá fi lè lọ ọbẹ̀ kọ́ mọ́ da ìtumọ̀ rẹ̀ ní orí bàbá yẹn pé gan bàbá tó gbàdé tiwa ó ní gbogbo bá nàbí sese gbogbo bá nàbí sese ní paríparí ọ wá sọ pé hùwà èsè hùwà lọ sọ ánà lọ sọ tó yé wa ẹ àmọ́ gbàgbọ́ pé mùsùlùmí lòun lọ́mọ ajẹ́ pé ń tọ́ sọ kẹ́yìn nù sọsùpá lófin kan ló ṣẹlẹ̀ àwọn alhamdulilá wọn ni lẹyìísà nàkùlùl kófìrí kófìrà lẹyìísà nàkùlùl kófìrí kófìrà ẹni tó bá sọ ntẹnìkan sọ tó fi di kèfèrí tí wọ́n fi tó fi sọ̀rọ̀ báwọn èèyàn pé tó sì sọ ni o tó fi di kèfèrí ìwọ di kèfèrí mo rò pé yé wa ìwọ ń kó àwọn èèyàn ròyìn nípa ntọ́sọ tó fi di kèfèrí ni eléyìí ọ̀sọ́wọ́ di àyíwá so bàbá yẹn ni huwa ala millati Abdul Muttalib torí ẹ̀ ló ti jẹ́ pé nínú ìmọ̀ bí wọ́n ti ń pín ogún nínú ṣẹ̀ríà wọ́n fẹ́ bi olùkọ́ léèrè wọ́n gbọ́dọ̀ sọ fún olùkọ́ pé yàní law mitta mathalan ya shaykh wa tarakta waladayn wa zawjatan tẹ́ ẹ bá lọ kú àbá wa tẹ́ bá kú lápẹ̀jù ẹ́ títa ní bá kú tó ìwọ sọ pé tẹ́nìkan bá kú tó yẹ wa tẹ́nìkan ó sì gbọ́dọ̀ sí pé tí mo bá kú torípọ̀ wà bẹ́ẹ̀ pé má tọrọ ọ wá sọ dẹni kẹta pé tẹ́nìkan bá kú tọfọ ọmọ méjì ilẹ̀ tó tún bí ìyàwó lẹ̀ bó láti fún ogun rẹ̀ ọ̀hán ni sọ pé tẹ́ ẹ bá kú sà ọ̀gẹ̀ <laughs> bá. anabi wa muhammad sallallahu alayhi wa sallam nígbà tí Abu Talib tọkọ láti sọ la ilaha illallah anábì òṣojú ṣáájú ezeke nítorí pé ọjọ́ fámìlì rẹ̀ àmọ́ ẹni tó ti kú nu fámìlì ń képe ṣùgbọ́n bàbá yìí jìyà ṣe wàhálà bá nàbí sallallahu alaihi wasallam ó dáàbò bò pẹ̀lú ara rẹ̀ ó dáàbò bò pẹ̀lú làákàyè ó dáàbò bò pẹ̀lú dúkìá rẹ̀ hal jazaa'ul ihsani illa al-ihsan tó lọ ní àwọn míì ọwọ́ àlìjánà láì ti sọ láti kan fọlọ láì jagun gbé ẹsẹ fúlàmù níjọ kan torí wọn ti gbà náà ní kúdé tọ́lábá eléyìí ti di jìyà jìyà jìyà nítorí kí islam yọ ọmọ bá pa nǹkan ọmọ bá pa nábì wa sallallahu alaihi wa sallam ó yẹ kó gba islam yàtọ̀ sí wọ yàtọ̀ sí mi jẹ́ pé tó wá pa àwọn bàbá wa ni àwọn ń kú wa ni ní ọ ní òsì gba islam á máa tinú kó láti fẹ́ bá wọn sọ ọ̀nà wo lábọ̀ ó kó yàn lẹ́nu sọ̀n àbó pé yàn gbé yàn gọ̀ ẹ irú rẹ sí mi à kò sí irú rẹ sí mi nù ẹ islam á bàbá mo sì mọ fẹ́ bá yín sọ̀rọ̀ kan ò á mọ ibi tí ń sì bẹ̀rẹ̀ máa sọ ọmọdé mi mi mo bí ọ ọ̀rọ̀ náà ojú kẹ́ gba islam lọ oríire ń bẹ́nu islam ọlọ́run bá já sóríire tayé àtàkìyàmà bẹ́ẹ̀ bá gba islam oríire oríire ti dá rere rẹ̀ ọ̀pọ̀ wọ́n bá ti fẹ́ sọ̀rọ̀ ah islam ó tó bá ń dá pẹ́tàkẹ́ tó ṣe é láti gbọ́ iṣẹ́ mi wí wọ́n sọ lẹ́ ti rí sàlà yẹn ni pé mẹ́sẹ̀jì tá a fẹ́ dìlé bá ń kọ́ òdìdè mi ti rán bọ́ọ̀ bá gbà á lórí ààrẹ bọ́ọ̀ bá gbà á fọ́ràn ààrẹ tó o sì ti kú onú pọ̀ ọ̀gbọ́ èmi sì ti bọ́ okùn kú lọ́rùn pé ńgbà tó ọmọ pé islam lọ́nà kí ló ti tú ọ náà ò sí kíni tó sọ fún un tọ anabi sallallahu alaihi wasallam sọ pé ama wàllahi la astaghfiranna laka ma lam unha ank mo fi Ọlọ́run bá búra pé màá tọrọ àforíjì fún ọ lópin ìgbà tó lọ́wọ́ bọ̀ bá kọ̀ fún un. ẹ̀rọ pé anabi ibrahim aleyhi salam náà ọmọ àtọ́nà sọ pé laqad kana lakum uswatun hasanah fi ibrahim walladhina amanu ma'a idh qalu liqawmihim inna bura'a'u minkum wa mimma ta'buduna min dunillah. كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده àwòkọ́ sì rere ń bẹ fún yín lára nẹ́bí Ibrahim àtàwọn tó gbàgbọ́ pẹ̀lú rẹ̀ nígbà tó ń sọ fáwọn èèyàn pé tọ àwa o àti mọ́pámọ́sẹ̀ kú lọ́dọ̀ yín kò sí tọ́pọ̀ akọ pẹ̀lú yín kò sí tọ́pọ̀ yàtọ̀ sọ́lọ̀ ọba nìkan torí pé nbẹ nu ẹni tó ti ọba lòún sìn ẹni tí eni ń sin lọ́wọ́ ọba nínú yín àṣà ìgbàgbọ́ sí ọlọ́wọ́ ọba àmẹ́ni tó ń pa nǹkan míì papọ̀ mọ́lọ̀ ń tẹ́ papọ̀ pẹ̀lú ọlọ́run ìgbàgbọ́ sí ọlọ́run ní gbogbo wà òkọ́ sí Ibrahim àtàwọn tó wà ọ̀nà àwọn yàtọ̀ síra àwọn lakum dinukum waliya din ọlọ́ni ẹ̀wà àwòkọ́sẹ̀ Ibrahim nù eléyàn illa qawla Ibrahim li abi àyàfọ̀rọ̀ sànàbí Ibrahim sọ fún bàbá rẹ̀ la astaghfiranna lak wa ma amliku laka min Allahi min shay ṣùgbọ́n ńlágbára màá tọrọ àforíjì fún ọmọ fọlọ́n búra pé màá tọrọ àforíjì fún ọ ṣùgbọ́n ńlágbára àti mú ọrí nǹkan kan lọ́dọ̀ ọlọ́run èmi ọkàn tọrọ àforíjì ọlọ́run ọba ọkọ àforíjì dánàbí Ibrahim sọ̀rọ̀ fún bàbá rẹ̀ torí ẹ̀ anabi wa sallallahu alaihi wasallam wa sọ pé mo fi Ọlọ́run bá búra pé tòun ti kọ́ ọgbà Islam máa tọrọ àforíjì fún ọ lópin ìgbà tọ́lọ́run bá kọ̀ fún torí ẹ̀ la ti ń sọ nínú ilmu tawhid ìgbà anabi sallallahu alaihi wasallam kò ní sí pẹ̀fẹ́ nìkan kan àfẹ́ tó bá jẹ́ mùsùlùmí àfẹ́ tó bá jẹ́ mùsùlùmí síbá ti mọ̀ kó méjì ń bẹ fún ìsìpẹ̀ alákọ̀ọ́kọ́ ọ̀nà الرضا الرضا إيه؟ للمشفوع له والإذن للشافع wípé ẹni tí ó sì pẹ Ọlọ́run gbọ́dọ̀ yọ̀ǹda fún àyọ̀ǹda fún ọsẹ pẹ Ọlọ́run bó sì yọ́nú sí ẹni tí wọ́n fẹ́ sì pẹ fún pé kí wọ́n pẹ fún gbọ́dọ̀ Ọlọ́run sì wá yọ́nú sí káfíìn wàlá yarudọ لعباده الكفر bẹ́ẹ̀ lọ́lọ́ sọ ọlọ́run kì í yọnu sí pé káwọn ẹrú òun kún sí kẹfẹ́ yìí sọ. bàbá ìlànà bí sọlọ́lá àti ìlànà tó wá sí pẹ̀ fún káfíìrì ànábì ò ní sí pẹ̀ fún káfíìrì àyàfi Abu Talib. ẹ wá wò ó sì pẹ̀ fún ètò ìfúnpá máa wọ náà o iná náà ni wọn máa bẹ gbére kété o ṣùgbọ́n iná tiẹ̀ èyí ti iná tí múyàn tí múyàn kárí orí iná tẹ́pẹ́rẹ́ nìyí a ọlọ́run àti sẹ́pẹ́rẹ́ àti ètò wúwo mẹ́jẹ àmà kan bẹ̀. torí Al-Abbas tọ́jà búrò bàbá anabi sallallahu alaihi wasallam ó bí anabi sallallahu alaihi wasallam ó ní ẹ̀gbọ́n bàbá rẹ̀ Abu Talib pẹ̀lú gbogbo wàhálà tó ṣe fún ọ yìí ṣé o sì rí nǹkan kan ṣe fún lọ́dọ̀ ọlọ́run bí kí ló rí ṣe fún lọ́dọ̀ ọlọ́run anabi sallallahu alaihi wasallam sọ pé wọ́n bẹ́ lọ́n fún ọlọ́run á gbé ìyá rẹ̀ ó gbé fúyẹ́ fún ìpín iná tí ó máa gbére kése kò ní tayọ abẹ àtẹlẹsẹ̀ rẹ̀ àtẹlẹsẹ̀ nìkan ni ọ wà àmọ́ bí náà bá ti ń jó gbogbo ọpọlọ mọ ọhún subhanallah iná mà ní ọlọmọdé alọmọdé pẹ̀lẹ́ ìjẹba adábìnrin máa tọrọ àforíjì fún tó lọ́wọ́ bá fún mi ọlọ́wọ́ bá sọ àyà láti bá nàbí wì tọrọ àforíjì fún ẹ̀yin tí màá pẹ́ nìkan ní ẹni tí èsì náà rárá kọ́dà ń jọ sínú rẹ̀ dùn kì í sin náà pàtó pé jọ sínú rẹ̀ bàjẹ́ ẹ̀sìn tún ṣàdúrà ẹ mọ̀ pé sọ láti dáhùn sí sókù lára kí là ń ṣe ìbá ń ṣàdúrà fún dábàá sí ọlọ́run akọ́rọ̀ ẹlẹ́kẹta kí là ń ṣe mẹ́ ìbá dùn alábẹ́rẹ̀ sí ní ṣe fún ẹ sì mọ̀yàn lọ́tọ̀ ọlọ́run ẹ̀ wá ń ṣàdúrà kò lẹ́fẹ́ gbígbà tó bá jọ gbẹ̀dà jọ́kẹta jọ́kẹjọ ogójì ọjọ́ ẹrú ọlọ́run là wá ẹrú ọlọ́run lòun náà àmúta ń bẹ lọ́n kó forí jìn bí oṣù ẹ̀sùn lọ́n ọlọ́run náà lọ sá dáa ẹgbọ́n nǹkan bẹ́ẹ̀ bá bébí ètí ẹ̀sìn lọ́n ọlọ́run náà lọ sá dáa bẹ́ẹ̀ ni ọ dáná fún ru wọn náà ni. ẹ̀hìn tọ́lọ́n bá bọ́ ga wa wí àwọn ọmọlẹ́yìn ńkọ́ ìbáwí ní fáwa náà ọlọ́run wa sọ fún àná أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم قطع النبي صلى الله عليه وسلم bẹ́ẹ̀ kò sáwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n máa tọrọ àforíjìn fáwọn ọ̀sẹ̀ bọ̀. kódà kó ṣe pé mọ̀lẹ́bí wọn ni wọ́n ìbátan yín ni wọ́n lẹ́yìn tó ti hàn sí yín pọ́ máa ná ni wọ́n ẹ gbọ́dọ̀ tọrọ àforíjì fún ìgbò ni wọn hàn sí wa pé lágbájá ti dọmọ aná tọba kú lórí kófò ẹnikẹ́ni tó bá ti kú lórí kófò ẹ gbọ́dọ̀ tọrọ àforíjì wọn lẹnìkan kú yẹtù pé ah ọlọ́run foríjì ọlọ́run foríjì kìnnì kí ló kọ wọn Ibrahim masha Allah ọlọ́run foríjì wọn ọlọ́ọ̀kẹ́ wọn ọlọ́ọ̀kẹ́ wọn òní máa béèrè pé ṣé máa ṣe sọ láàtù ṣéyé wa ọgbọ́n ti pè ní Ibrahim wàtàdùà àmọ́ tó bá yẹ kó a fẹ́ ṣe sọ láti sí lára ni eléyìí nǹkan mi ń jẹ́ Ibrahim kọ̀ ọ̀ràn kò excuse ẹ̀ láti pé ká ṣe sọ láti sí lára gbẹ̀dá ti wà láwùjọ táwọn èèyàn ti mójútó sọ láti táyì sì kófìrí tiẹ̀ ní masjid masjid yìí náà ló sì wá ń gé mú lé rẹ̀ kátẹ̀ yìí pé ń lọ bí iṣẹ́ àwọn sọ̀làwátì kan wà tó yẹ ká máa rí ní masjid àwa ṣèṣì rírí ní masjid wọn á ní ẹ wá ti sọ láti ṣe làyàn wájì lágbájá tó kú yìí àwọn èrè ní masjid àmọ́ báyà bomi ni tí máa ń ṣe sọ láti sáré ni tí ó jẹ́rìí fún láti payà tó dá dùn wájú ọlọ́run.